school, ilé ìwé, teacher, olùkọ́, student, akẹ́kọ̀ọ́, pencil, ìkọ̀wé, table, tábìlì, chair, àga, book, ìwé, pen, ìkọ̀wé, uniform, aṣọ ilé ìwé blackboard pátákó ìkọ̀wé bag àpò again teacher olùkọ́ student akẹ́kọ̀ọ́ pencil ìkọ̀wé table tábìlì chair àga book ìwé uniform aṣọ ilé ìwé blackboard, pátákó ìkọ̀wé, pen, ìkọ̀wé, bag, àpò. Thank you.